wípé Allah ọmọ gbogbo ń ti ń bẹ nínú sánà ó sì mọ gbogbo ń ti ń bẹ nínú lẹ̀ àyè la yakhfa alayhi shay'un khafiyya nǹkan kan tó pamọ́ ànípa rẹ̀ tẹ̀bí wa nabi sallallahu alayhi wa sallam ó ti mọ̀ pé Allah mọ gbogbo ń bẹ nínú sánà ó sì mọ gbogbo ń bẹ nínú lẹ̀ àjẹ́ ìpè lọ́mọ ìpè ọmọ gbogbo ní tí ó fà ìyapa láàrin yín náà nígbà tí wọ́n bá ti ìrìn àjò òru dé àti ìrìn àjò tó lọ agbé ọrìn lọ sí àwọn sámà ìgbà tó bá dé báwọn èèyàn yóò sì máa bọ́ jiyàn tí wọ́n máa bọ́ sí fanfa lórí nǹkan tó rí àti ibi tó lọ lọ́dọ̀ Allah ọ̀nà ni al olùwànímọ̀ fọ́tẹ́sì hì subhanahu wa ta'ala kullu ma huwa kainun wọ́n ní inna dhalika fi kitab gbogbo nǹkan pátá polongodo lolúwa ti pa gègé láṣẹ pípé kọkọ torí awwalu ma khalaqa Allahu al-qalam àkọ́kọ́ nǹkan tí Allah kọ́kọ́ ṣẹ̀dá ni gègé thumma qala lahu uktub Allah wa sọ fún fa qala madha aktub gègé sọ pé kí ni kí الله ني اكتب ما هو كائنا إلى يوم القيامة كون كتيوسل تتدي جوب عند القيام كون كتيوسل تتدي جوب عند القيام إن ذلك على الله يسير في سيدة جولاني نيكوان تنسي يقوالي لوني ń tọrọ ọrùn ní lọ́dọ̀ Allah kò sí nǹkan kan tó ṣòro fún Allah wọn ni inna dhalika àlọ́. ẹlẹ́ jíjọ́ gbẹ̀ndà kìyàm ohun tó rọrùn ní fún Allah ó ti kọ́ kò sí nǹkan kan tó pamọ́ fún Allah ǹjẹ́ tẹ́lẹ̀ ìbá yé wa eléyìí túmọ̀ sí wípé Allahu azza onìkan ló mọ gbogbo nǹkan tí nǹkan kan kò pamọ́ sí. a ò lè gbé nǹkan kan pamọ́ sí a ò sì lè gbìyànjú ká gbé pamọ́ kárí gbé pamọ́ sí Allahu torí ma wa ma yakunu wa ma an law kana kayfa yakun Allahu máa ń tó ti ṣẹlẹ̀ wọ́n máa ń ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n máa ń tí ò tí ni ó ti والواني ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من من نصير والواني اما كفري وقبو كفري وانس كمي يتسي الله وانقن كمي يتسي الله ما لم ينزل به سلطانا ní nǹkan tó ṣe pé kò sẹ́rì fún wa lórí ẹ̀ wọn àlẹ́rìí kan eléyìí tó tọ́ka sí pé kí wọ́n máa sin nǹkan tí wọ́n ń sìn yàtọ̀ sí Allah kò sí nǹkan kan tó jẹ́ àrígbámú kò sí nǹkan kan tó jẹ́ ẹ̀rí kan eléyìí tó ṣe gbára lé tó tọ́ka sí wípé ẹ máa sin nǹkan míì yàtọ̀ sí Allah wọn ní ṣùgbọ́n kí ni wọ́n ń tẹ̀lé wọ́n ń tẹ̀lé fẹ́nu wa ni wọ́n ń tẹ̀lé fẹ́nu wa àti tí wọ́n ń sọ pé àwọn bá àwọn bàbá àwọn lórí ẹ̀. inna wajadna aba'ana ala umma wọ́n ní dájúdájú àwa àbá àwọn bàbá wa lórí ìlànà kan ni. إنا وجدنا آباءنا على أمة abá àwọn bàbá wa lórí àwọn ẹ̀sìn kan ni wa inna ala atharihim muqtadun àti pé orí ìlànà wọn orí ẹsẹ̀ tí wọ́n gbé làwọn náà máa gbé á máa wà wòkọ́sẹ̀ wọn ni. a'udhu billahi minash shaitani rajim eléyìí ni ẹ̀rí tó lágbára jù táwọn kèfèrí máa lò inna wajadna aba'ana ala ummah. وإنا على آثارهم مقتدون نينو آيامي وإنا على آثارهم مهتدون تقولي لنا و... لنا ما و أنوان أما لصولي لنا و olùwàní wàmà lẹ́sẹ̀ lọ́kùn bí hi ẹ̀ẹ́l nítorí wọn ní mà nípa rẹ̀ ó lẹ́tí rí kékeré máa sin tẹ́ǹtì kálẹ̀ ní náà tọkọ yín pé ká ẹ máa pè ní táǹpè báwo ló ti ṣe jẹ́ pé nǹkan míì tó yàtọ̀ sí Allah lẹ́ ń wárí fún wa ma lizzalimina min nasir dájúdájú àwọn alábòsí àwọn ọ̀sẹ́bọ wọn ní ní aláràǹsì kan àwọn alábòsí àwọn ọ̀sẹ́bọ wọn ní ní aláràǹsì kan lọ́ngbà wọn kò sí káfíìrì kan kò sọ́sẹ́bọ kan tí wọ́n máa fi ànábì ọmọ Maryam. أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله سوى لو صفاوين فيكم أمواتي ياري ni ọba méjì tí wọn máa jọ́sìn fún yàtọ̀ sí allah wàlẹ subahán. ẹkùnù lè ẹn ẹkùn. kọtọ sí mi tọ́ sí mi. ọkọ yàrá. ń pè lọ́lọ́wọ́ ọ̀hún sìn. ọ̀la ọlọ́wọ́ lè ó sọ̀tù ká láti wá rẹ̀ rú. fàhánà wọ́n wá ń dáná lálà. ṣé wọ́n lọ sọ fún ọmọ àti ìyá rẹ̀ méjì tí wọ́n máa fún yàtọ̀ sí ọ̀hún. anabi isa salam ni èmi ò sọ fún kò tó sí mi tọpọtọ sí mi ohun tí ò sọ fún mi ń kó ń tó kọlùtò hó faqad alimta tó bá jẹ́ pé mo sọ bẹ́ẹ̀ bó ti mọ̀. ẹnu ẹ̀mí rẹ̀ yọ. ìwọ ló ní mà ní. ọjọ́ yẹn lọ retí wọ́n ń sọ fún ọ pé ọ̀tàkù ọkọ̀ àti ìkún ọmọ ìwọ́kọ́ ni wọ́n ń wá ya kí wọ́n á ṣe tó ń gbà la tó mà láti wọ́n lọ fẹ́ ṣe fún àǹfààní kan máa ó dàbí ẹni tí ó gbàgbọ́ orí màlẹ́ ألا الله الآن أبقى أنت أنا في سؤال إن wọ́n á ní àmà. lórí ìparun tó dá. pẹ̀lú dáadáa ọkọ̀ láti gbàgbọ́ àwọn àmì ló ń béèrè fún àmì kínní báyìí náà ni wọ́n tún pè lẹ́kọ́ bá wa mú nígbà tí fìrà torí ìkọ́jú láha Israel muslim. ìlàrọ̀ mọ́tò jẹ́ ọkọ̀ láti gbọ́ wọ́n ń pè kọ́ sí màlẹ́kà kú. لقد الله قبل ذلك ọ̀wá rí máṣíìnì bẹ́ẹ̀ náà jẹ́ ọ̀fọ̀. wọ́n á sọ pé àmì ikú wa dé tán wọ́n á rí i pé ọ̀hún máa le ọ̀run ò mọ̀ọ́rù wọ́n á ní tóbótò tóbótò tóbótò tóbótò tóbótò. ó ti لقد jù إليك قبل أن تقول تبت تبت بس tóbótù bẹ́ẹ̀ kọ́sọ́ pé fò ní النبي عيسى عليه السلام أنا ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد ẹni tí wọ́n máa tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam kì í ṣẹni tẹ́nìkan máa tẹ̀lé tiẹ̀ torí pásítọ̀ tí wọ́n máa tẹ̀lé tiẹ̀ ti lọ ta ló ní gbàdúgbò gbẹndàlù kìyàmà anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó bá sọ fún yín níjọ́ tó bá sọ̀kalẹ̀ àní ó sọ̀kalẹ̀ ní mẹsàlásì Dimashq Damascus bá kí wọ́n fẹ́ ṣe sọ̀lẹ́ sọ̀lẹ́ tó làásù àwọn mùsùlùmí. fún wa ọ̀nà ni mahdiyul muntazar mahdi tí ó dé nígbẹ̀yìn ayé tánàbí sọ pé mahdiyu minna ahlul bayt ara wa ni mahdiyu jẹ́ àwọn ará ilé ànábì muhammad sallallahu alayhi wa sallam torí ó wà nínú àwọn àrọ́mọdọ́mọ alhassan ibn ali ẹsìn máa pé alhassan ọmọ aliyu ni ọmọ fatima ọmọ muhammad sallallahu alayhi wa sallam agbọn abẹ ni ó ti wá yàtọ̀ sí mahdi rọ táwọn ṣíà tán kpalanti ẹnu pé ń bọ̀ tí a máa fi tóun ti táwọn ti sọ pé yọ wà wọn ni yọ wà lágùn Hussein ọmọ Ali Mahdi òdodo ra la rárá agbọn ta náà ti wá lágùn Hassan ibn Ali ẹsì ti máa ń pè Hassan àti Hussein ọmọ ta ni ọmọ Fatima bintu Muhammadin sallallahu alayhi wa sallam ètò túmọ̀ sí pé àwọn ará ilé ànábì wọ́n sì ń bẹ láyé dìbò. tọ́wọ́n bá bẹ láyé dìtì ń bọ́ wá ní Mahdi ó ti wá yọ ọjà bọ́ láti sánmà ni wọ́n bẹ láyé dìtì láwọn ilẹ̀ lárúbáwọ́ àmọ́ àwọn ẹni tí wọ́n ń pera wọn lára alẹ́ ànábì àwọn kan bẹ tó ti ń ṣèjọba àwọn àlómi wọn lára alẹ́ ànábì làwọn gẹ́gẹ́ bí àwọn tó ń ṣèjọba al-Urdun Jordan wọ́n ń pe Jordan ní al-Mamlakatu. Al الأردنية الهاشمية هاشمية وانت نسبة لسي هاشم طبعا لا النبي محمد صلى الله عليه وآله وسلم بين المملكة المغربية the kingdom of Morocco أنا وانا وانت نسبة ولا رالي النبي لا تا دا اسمع ni السعودية أو àwọn èèyàn àwọn àdílé kan wà tó ti pé wọ́n ń pè ní aṣurafa aṣurafa aṣurafa ìyẹn ni pé àwọn ẹni tó ga àwọn ará ilé ànábì tó bá dárúkọ wọn wọ́n fi abdullah ibn ali asharif alhassan ibn muhammad asharif alhussein ibn ali asharif mo rò pé yọ wa Al-Sharif yẹn ní túmọ̀ sí pé ta ni ara alẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam jíjẹ́ ara alẹ́ anabi nǹkan ńlá ni. mo rò pé yọ wa nǹkan ńlá ni kọjá mọ̀lẹ́bí fanabi sallallahu alayhi wa sallam tó jẹ́ mùsùlùmí ọwọ́ ọpọ jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ẹ̀ ṣe mùsùlùmí kò nítumọ̀ Abu Lahab mọ̀lẹ́bí anabi ẹ̀gbọ́n bàbá ànábì tó wúlò fún kò wúlò fún tábàtì àdá àbí ìlàhàbín wọ́tàbà àmọ́ tó bá jára alẹ́ ànábì tó jẹ́ mùsùlùmí subhanallah. anabi sallallahu alayhi wa sallam ó sọ àsọtẹ́lẹ̀ pẹ̀lú àwọn ará ilé rẹ̀ ó ní wà ìtìrati ẹ mójútó kitaballahi wà ìtìrati ìtìrọ ìyẹn ni pé áàlù bẹ́ẹ̀tì àwọn ará ilé ni ẹ gbọ́dọ̀ pa àwọn ará ilé ànábì ẹ gbọ́dọ̀ mú wọn lọ́tà ẹ gbọ́dọ̀ bínú wọn. wọ́n fẹjọ́ sùn ànábì sallallahu alayhi wa sallam Al-Abbas baba Ibn Abbas wọ́n fẹjọ́ sùn ànábì apá kan nínú àwọn èèyàn wọ́n máa ń bínú àwa ará ilé wa ànábì tọ́ba ríra wọn wọ́n máa ń rẹ́rìn tọ́ba ti rí wa máa ń fajúro anabi sallallahu alaihi wasallam ni anabi wọn bá bá àwọn èèyàn sọ̀rọ̀ wọn pé àwọn èèyàn wọn bá wọn sọ̀rọ̀ ẹ ní gbàgbọ́ títí tẹ́ fi fẹ́ràn àwọn ará lé mi ẹ ní gbàgbọ́ títí tẹ́ fi fẹ́ràn àwọn ará lé mi tẹ́ máa dunnú tẹ́ máa yọ̀ máa wọn tẹ́ máa tuju ká sí wọn ọ̀rọ̀ ara lé anabi ọ̀n kájú ọ̀gbádùn kí ló anabi fi sí ọ nàám ẹsẹ̀ wo lànàbì sí àwọn bàbá ńlá kú ẹ̀ tó fi wá ara àwọn ará lé anabi tó ń bínú tọ́ba bí ìtani tó parọ́ para alẹ́ ànábì ló ń kọ́ ọ mo rò pé yé wa ẹni tó dára alẹ́ ànábì sallallahu alaihi wasallam tó sì jẹ́ mùsùlùmí à á fẹ́ràn wọn á fẹ́ràn wọn torí ìfẹ́ tá ní sí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ànábì Ìsá alayhi salam nígbà tó bá dé yọ wà tabi'an la matbu'a yọba kó àwọn mùsùlùmí fẹ́ ti sọ̀rọ̀ alimahdi yọl mọ̀ntàbọ̀r mahdi tá à ń retí tòdodo wọn lọ́ fẹ́ sílẹ̀ máa mú fáwọn yẹn ní jamiul amawi bi dimashq masilasi ńlá àtàwọn amawiya ní dimashq yọ sọ̀kalẹ̀ níbi almanaratul bayda níbi almanaratul bayda minareti funfun tí ń bẹ lára masilasi dimashq iná ti sọ̀kalẹ̀ yọ sọ̀kalẹ̀ bí ẹni tó gbọ́wọ́ lé jìkà màláìka méjì báyìí yọ rẹ rí lọlẹ yọ dàbí ìgbà tó mi ń kán lórí rẹ omi ò sì kán lórí ẹ ìsìláàmù dáa pọ̀ àwa wí tán ọlànàbí ìtọ ò ní wa abọ dá nǹkan mọ. anabi sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa fi ahadith balaghat hadd tawatur àwọn àdìsí tọjẹ pọpọ débi ó di mutawatir kí ni hadith mutawatir ma rawahu jam'un an jam'in ghasirin mithlihi ila muntaha. لا يتصور تواطؤ أمثالهم على الكذب عادة ويروون عن المشاهدة أو السماع àwọn tó pọ̀ wọ́n gba ọ̀rọ̀ wa látọ̀dọ̀ àwọn tó pọ̀ àwọn náà tó gba alọ́tọ̀dọ̀ ẹni tó pọ̀ àwọn náà gba alọ́tọ̀dọ̀ ẹni tó pọ̀ títí dọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam pípọ̀ wọn débi wípé kò lè ṣeéṣe nínú làákàyè kápẹ́ gbogbo wọn panupọ̀ láti parọ́ ní tí wọ́n ń fún wa ní ìró nípa rẹ̀ ní tí wọ́n ń rí ni àbí ní tí wọ́n gbọ́ kìí ṣe ní tí wọ́n rò ní tí wọ́n rí àbí tí wọ́n gbọ́ kìí ṣe ní tí wọ́n rò torí pé rò orí ìjọra wọn àmọ́ àlejò rí nǹkan kan náà a sì lejò gbọ́ nǹkan kan náà so àwọn àhàdé tánàbì fi fún arún ìpànàbì ìsà ń bọ̀ ọ̀pọ̀ tó bẹ̀ bọ́ọ̀lù tí wọ́n fẹ́ sọ ìpànàbì ìsọ̀ ni wà kí lọ́ọ́ fẹ́ gbà ń bẹ̀ kí ni wọ́n fẹ́ gbà mí àbí kákan máa fẹnu wa rọ́ ká máa fọ́nbù ká máa sọ̀sọ́kùsọ fáwọn olódo táwọn náà tún máa ṣe Allahu Akbar. tẹ̀lé yìí túmọ̀ sí wípé ànábì sàlàyé dé bí ó ti ṣe sọ̀kalẹ̀ bí ó ṣe lò gbèsè ayé tó bá dé títí tí ó fi kú ṣé gbogbo eléyà lọ ni nígbà tó bá sì pé ọ̀gbàdì sì gbọ́ kí ló tún kù ayé alukurani tó tún tọ́ka sí ọ̀ màtúmá rẹ̀ kí ló tún kù إبعي ما يتتقذ فنبي عيسى أنبو وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا آية يتوقع سيكون النبي عيسى أنبو نوى وانترى تفسير فما معي وإن من أهل الكتاب إلا ليؤمنن به أي إلا ليؤمنن بعيسى عليه السلام قبل موته قبل موت عيسى ويوم القيامة يكون عليهم شهيدا أي عيسى عليه السلام يكون عليهم شهيدا النبي عيسى قد أبو ترى النبي عيسى يا أصحابي إني ما أنتوا أنتم بعمالاني واو ìgbà ti láàrin wọn lọ tí wọn ṣe lórí gbogbo nǹkan. torí ẹ Allah sọ pé hadha yawmu yanfa'u as-sadiqina sidquhum òní lọ́jọ́ tí òdodo ti àwọn olódodo láǹfààní. gbogbo àwọn òṣàkúgbèkúgbè tẹ́ ń pè náà gbogbo wọn sí ìfi wọn fi wọn láyé. nígbà tó máa sọ pé ah, là ń pè láyé ah, ẹ mẹ́jọ ọjọ́ wá pẹ́yìn dáa pé àbá ti pẹ̀yìn dá ti pẹ́ kálọ́dá yín pé à ah, ẹ̀yin náà láti ti yín láyè òun máa dá sọ fún ọ eléyìí kò ń lọ máa kó ń jẹ síwájú ẹ eléyìí kò ń lọ máa bàbá ẹ̀ ti ẹ̀ gbá àwọn wèrè wọn ò rí yín rí àwọn òtí ẹ̀ mọ́ wọn ò rí yín rí lóòótọ́ náà síbẹ̀ kan gbé ojú fún wọn kò ń gbani kí ni wọ́n fi àwọn ìbáàrí anabi ibrahim a máa gbá àkébọ̀ àwọn òtún ọmọ yẹrí ó sì fi bẹ́ gbogbo orí wọn dànù àbẹ́ rí nǹkan mẹ́rin gbogbo etí wọn kò wúlò ẹnu wọn kò wúlò torí ìsan sálà tí òkè dèpòdèpò páwọn ẹni tí wọn ò tí ì dórí tí wọn gbọ́ kí ló dé wọn ń sá mi ni o ẹ̀yin náà túlẹ̀ o kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀nàbí ibrahim fi sá gbogbo ọdún tó wá máa ṣe wá gbèsè tó tóbi lọ́rùn ike báyà wọn padà wá pé kí ló fàjà mr giant kí ló dé tó tó ti wá fọ́ gbogbo àwọn yòókù bá Allahu Akbar nígbà tí wọ́n dé lóòótọ́ náà tí wọ́n dé tí wọ́n bá pé wọ́n ti ṣe wọ́n lọ́sẹ̀ wọ́n sì bá a ké lọ́rùn ètò tóbi làákàyè wọn sọ fún wọn káwọn òbí léèrè torí wọ́n ti mọ̀ pé kò ní sọ̀rọ̀ <laughs> ẹni tí ò ní sọ̀rọ̀ lẹ́wà ń gá dáa jùlọ ẹ̀yin gá dáa jùlọ sẹ́yìn kan máa ń gbé ìfọ́tíbọ̀ ní ti kí wọ́n ọ́ ó dájú pé ọ̀yẹ̀ fàáyẹ̀ ní tó bá sì fi rí tó bá fi rí gbọ́ ọ létí oníjọ́ gbàkejì àmọ́sà ọgbà mẹ́ẹ̀ẹ́dógún ọgbà lẹ́gbẹ̀rún ibi kan náà ni ó dòdò ebi sìgìdì sìgìdì ṣé sìgìdì máa mira ṣé mira wọn náà gbọ́ kàn sìgìdì yàtọ̀ sìgìdì láì dà rẹ̀ báyìí kò sí kankan tó lè dá sí. kò lè ṣe fún rẹ̀ yóò wá ṣe fún ọ. torí ẹ olúwa ni وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير الله سبحانه nípa ìṣesí àwọn kèfèrí ní gbogbo gbàdán bá ti kí alukur'ani fún wọn báwo làwọn káfìrí máa ti. Allah ni wa idha tutla alayhim ayatuna bayyinat ní gbogbo gbàdán bá ka àwọn àyà wa tó hàn gbangba fún wa tó bá kí alukur'ani fún wa alukur'ani bá ti ṣe ń ké yìí sẹ́ni tí èsè mùsùlùmí bá gbọ́ báwo ni máa ṣe wọ́n ẹ wo ojú wọn dáadáa olúwa ń pa yín láti ẹ̀yin mùsùlùmí. تعرف في وجوه الذين كفروا المنكر wàá máa ka ìbànújẹ́ wàá máa ka ìbínú lójú àwọn ẹni tí wọ́n ṣe kèfèrí sí Allah wàá rí tí wọ́n rojú kókó ojú wọn dúdú wọn kanjú kó kí ló dé torí tí wọ́n ń gbọ́ bá wọn láàmú alukurani tẹ̀ ń ké ó ń bí wọn nínú ó ń bà wọn lọ́kàn jẹ́ torí àwọn òní fẹ́ gbọ́ alukurani káfíìrì ni ọ ọ̀sẹ̀bọ ni ọ ó wù ọkọ ọmọ gbọ́ alukurani bọ́ọ̀bì àbúrò máa takú sí jìnnàjìnnà káfíìrì òní fẹ́ gbọ́ kurani nítorí pé gbogbo ọ̀rọ̀ tí ń sọ bálámù ìwé tí ń sọ pé nǹkan tí ń ṣe ìṣekèsè rí ni tó bá sì kú lórí bẹ́ẹ̀ iná ni ó ti ṣe fẹ́ gbọ́. iweta tí ń sọ fún wípé irọ́ lásán ìní tí a jókòó ti tẹ ẹsẹ̀ bá ti kò sí òótọ́ kankan ń bẹ̀ irọ́ lẹ́jọ́ gbé kaná irọ́ lẹ́jọ́ pábọ́ọ̀lẹ̀ fúnpẹ́ fẹ́ gba tìyín náà ń bẹ̀ bọ́bá jiná kò sí nǹkan lọ irọ́ lẹ́yìn náà ń gbà lọ́dọ̀ wọn ẹ̀ tó náwó lórí irọ́ má o tún ṣe wàhálà tán ọrọ̀ àrù tán o tún mú nínú àrù rẹ tó ṣe o tún fún wa pé torí kí lè rọ́kọ́ má bàa wó. Allahu akbar à ń torí de eléyìí báyìí wọ́n á sọ pé kò sí ọmọ olè tí máa fẹ́ràn ọmọ ọdẹ bó wọ́n ṣe fẹ́ fẹ́ràn alukurani ti ń tó àṣírí wọn sì o àwọn tó eléyìí túmọ̀ sí wípé òdodo lọ́rọ́ ló ẹlẹ́dàá ẹ máa wojú àwọn kèfèrí tẹ̀ máa ń kí alukurani ẹ rí ìbànújẹ́ lójú wọn ẹ rí tí wọ́n fàdúró tí wọ́n kájú kọ́ torí tí wọ́n ń gbọ́ ọ̀bá láàmú kò ní ma lórí rẹ o. يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا yóò máa ṣe wọn fi kí wọn ra ẹni tí ń ka Al-Kùránì sí wọn létí <laughs> torí rẹ ẹni tó bá mọ̀ nípa islam lódodo tí bá ń ṣàlàyé rẹ lódodo yóò máa sàn kékeré bí kún gbé pa bí kún ram bí kún lù pa àwọn tí ń bùn wa ní táfẹ́ gbọ́ tí wọ́n ń díka gbọ́ ọ̀rọ̀ tí ń bani lọ́kẹ̀jẹ̀ àbí òye wa à bẹ́ẹ̀ bá pa irú rẹ gbẹ̀rún tó ń bọ̀ ẹ rí kankan sí gbogbo àdán pa àdán pa àdán pa àwọn kékeré ò ní sinmi torí pé táǹdì lẹ pa táǹdì táǹdì dé torí pé àwọn ẹni tó dé lẹ́yìn rẹ̀ wọ́n pọ̀ bàjẹ́ ẹ̀yẹ wàllá ìtọ́lá ń tọ́ fẹ́ kú pọ̀ eléyìí tó túbọ̀ sí wípé táwọn bá ti ń gbọ́ ọ̀rọ̀ Allah ìbànújẹ́ ni fún wa Allah wa sọ pé yóò mọ̀ sí wọn bíi kí wọ́n ra ẹni tí ń káyà Allah ò sí wọn létí kí wọ́n ra mú kí wọ́n ṣe lọ́sẹ̀. a ah, Rabbuna ó sì ń tú àṣírí ń tọ́wọ́ àánú àwọn káfíìn bẹ́ẹ̀ ṣe rí gánú máa wulẹ̀ parọ́ kí lọ sọ Allahu tọm mawa, tọm mawa, tọm mawa, ọba tí nǹkan kan pa alimun bi dhati sudur ọba tó máa ti ń bẹ́ẹ̀ gbáyà àwọn ẹ̀dá ọ̀ sọ máa ṣe yín tẹ̀ bá ti gbọ́ alukurani àṣírí yín lolúwa túì kò bá ni ọ́ kò bá ni ọ́ kò bá ọ́ kò bá yahudi ni ọ́ kò bá gbogbo ìpátá lolúwa ń tó àṣírí yìí ẹlẹ́yọ̀ alágẹ̀mọ olókè ìbàdàn ọlọ́sùn òṣogbo eléégún àwọn ọ̀jẹ̀ olúwa ní sábà ti ń gbọ́ àyà alukur'an ẹ máa rí ìbànújẹ́ lójú wọn àmì pé inú èèyàn sì bàjẹ́ ni kò fajúrò inú èèyàn bàjẹ́ kó tún máa rẹ́rìn àfi tètè rẹ̀ bá dé góńgó ẹni tí ó pọ́n tútù yóò tún máa rẹ́rìn kó o sí nǹkan kan lọ́padà ọ̀rọ̀ ọmú ni olúwa ni wọ́n fẹ́ lè ra ẹni tí ń ka ayé alukurani fún wa wọ́n fẹ́ lè ra mu. قل أفأنبئكم بشر من ذلكم قلوا أني والنبي محمد صلى الله عليه وسلم sọ fún wa kí ẹ yáa jẹ́ kí n fún yín ní ìròyìn tó burú ju eléyìí lọ sálùkùránì ọ̀nbẹ̀ anáàrù wa'adaha Allahu alladhina kafaru iná olúwa ti sàdéhùn rẹ̀ kalẹ̀ dé àwọn kèfèrí wa bi'sal masir olóboró jù níbi téèyàn padà sí Allah kọ́ máa ṣe wá lọ́ máa ná ìwọ náà wọ́n lè gbìyànjú láti má jọ máa ná o tọ́ba ti fi ìṣe kèfèrí sílẹ̀ tọ́gbà Islam inú ń bí ọ tọ́ba ti gbọ́ alukur'ani kò pé káwọn mọ̀ kí alukur'ani mọ̀. àǹtí ló ń bí ní ọyà wá bí ó ti sọ̀rọ̀ ara rẹ̀ àwọn ọmọ kí alukurani ní tatata àní kó alukurani ti nítorí tiẹ̀ alukurani olùwàsọ̀kalẹ̀ ni kálí bá a gbọ́ kálí bá a sórí rẹ̀ ó sì sọ̀kalẹ̀ kálí ké sí wọ káfíìrì náà létí kó lè bá a gbọ́ kó lè bá a mọ̀ kéèké sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ Allah ni kí wọn náà lè bá a wọn má bàa kú sípò tẹkẹfẹ rí. kọ̀ wá tàtàrà bẹ́ẹ̀ jahannam olùwàní yá ayyuhan nasu duriba mathalun fastami'u lahu gbogbo ẹ̀yin èèyàn duriba mathalun fastami'u fi lélẹ̀ yìí o Allahu fi àpèjúwe lélẹ̀ ó àti tinú wa àti tòde wa kọ́ má gbẹ̀yìn. إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له àpèjúwe náà ni pé gbogbo àwọn ẹni tá à ń pè lẹ́yìn Allah àti màláìkà àtàǹjànú àtàwọn òòṣà kúgbékúgbé àti àwọn tá à ń pè tọ́jú èèyàn bí anabi Isa aleyhi salam tá à ń pè bíi àwọn ṣéwù ṣéwù tẹ́ ń pè lẹ́yìn Allah bí ẹ̀yin tẹ́ ń pè àwọn òòṣà òṣògìyàn Ògún Èṣù àtàwọn alágẹmọ àti àwọn tó ti pẹ́ yọ̀ǹtì wọn àwọn olóòṣà pópó gbogbo yín pátá korongodo yín àti àwọn ọlọ́sùn Òṣogbo àwọn olókè Ìbàdàn àwọn ọlọ́sẹ̀ méjì gbogbo kálukú yín pátá korongodo olúwa ní gbogbo nǹkan tẹ́ ń pè lẹ́yìn Allah lan yakhluqu dhubaba wọn ò ní lè dá ìsinsin ẹyọ ọhúrú kan wàláhì pé níjà ńlá lélẹ́yìí gbogbo àwọn sáńtẹ́ ń dára sílé wọn ilé rọ́ tẹ́ ń ya gbogbo rọ́ sídìí wọn àwòrán òfo gbogbo ń pè lẹ́yìn Allah gbogbo kakari rí tẹ́ ń sọ pé bàbá àgbà ń lò bàbá àjẹ́ bàbá rondo gbogbo wọn olúwa ni wọn ò ní lè dá ìsinsin ayọ̀ ọhúrú kan nínú tó lù wá dá eléyìí tó ṣe pé kò jẹ́ nǹkan abiyì lọ títí òun náà lè sinsin wà ṣùgbọ́n ló wá máa ń tọ́fà tó ń fi dá wọ́n máa ń fà ní tọ́fẹ́ kọ́ máa ṣe ó sì máa nǹkan tó ń fẹ́ tàtàrà sísẹ̀dá rẹ̀ mú jáde bóyá sísí ti ṣe jẹ́ nǹkan tí ò jẹ́ bàbàrà lọ lọ́dọ̀ yín títí o àwọn òòṣà yín kọ́mọ̀tì ẹ̀jọ́ kan ká má pé Ògún nìkan ni wọ́n dáadáa àfi Ṣàngó àfi Èṣù ká má pé àwọn àǹjànú nìkan ni wọ́n dáadáa àfi màláìkà tẹ̀ ń pè ká Jésù nìkan tẹ̀ ń pè ni wọ́n dáadáa ẹ tún fọ̀sùn Òṣogbo ẹ fi kún ẹ fòkè Ìbàdàn ẹ fi kún ẹ fà àwọn òòṣà àkókò ẹ fi kún gbogbo àwọn òòṣà ọ̀sábàrì ẹ fi kún gbogbo àwọn òsàyẹ ẹ fi wọn kún wọn káwọn náà wá pa wọ́pọ̀ èyí tí ó ṣe ti èyí tí ó sapá èyí tí ó ṣe yẹ èyí tí ó ṣe fún. kí wọ́n dá ìsinsìn ẹyọ horo kan Allahu akbar ó ní iye sin tọkọ̀kan ni wọ́n ti pa lónìí tí ń yọ lẹ́nu. àwọn esin tẹ̀ ń pa ní rọrùn àkéjì ẹ tún ṣe sinsin ilé ìgbẹ́tẹ́ kó tóbi ní tiẹ̀ tí ọ̀ lágbá ẹ dá esin rondo kékeré tí gbogbo wọn bá péjọ Allah wọn ní lè dá ìṣiṣẹ́ ẹyọ oró kan ẹni rọ ni kò burú afúnyín láti òní dọdún mẹ́wàá káwọn ìṣiṣẹ́ kan tẹ wá sọ síbẹ̀ created by our idols lọ́dà ẹtún ní ká dá nǹkan mí ẹ ní lè dá títí di ẹyin tí ó fi hùwọ́ gbogbo kò ní lè dá sí yàrá la wá wí tẹ̀ ṣe kàkà rírì wọ́n wá gan sí di ẹbọ wọ́n gan sí di òòṣà wọ́n tún dá yúnífọ́ọ̀mù fòòṣà àwọn náà tún dá yúnífọ́ọ̀mù di òòṣà wọ́n gbéná kárí ọmọ sọ́ra iná máa jó orí rẹ̀ dẹ́sẹ̀ lọ́rọ̀ gbéná kárí tí bá dànù kọ́ tiẹ̀ bọ́ olú ẹlẹ́dàá ní tí gbogbo wọn bá péjọ gbogbo wọn lè dá ìfisẹ ayọ ọwọrọ kan wàlẹ òwe ta mẹrùú la kódà kó ti kó wọn péjọ lórí ẹ kámá pé wọn da lọkọ kámá pé ọ̀kọ̀ọ̀kan wọn la pa láṣẹ. a olúwa ga púpọ̀ Allahu azza wa jalla ga púpọ̀ tí gbogbo àwọn òòṣà yìí tí wọn bá péjọ pé àwọn fẹ́ dá ìsinsin kan olúwa ni wọn ò ní lè dá ọ̀kọ̀ọ̀kan wọn ò ní lè ṣe wọn á fẹ́ ẹ̀rìn pọ̀ níjọ méjò níyà kọ́ méjò orin pọ̀ ẹran ara yín lọ́wọ́ ẹ fọgbọ́n kọ́gbọ́n ẹ fòye kọ́ye ẹ fi làákàì kún làákàì ẹ dá ìsinsin ẹyọ hóró kan olùwàtẹ ní eléyìí tó dínà wà iye fúlóbóhùn ọ̀dọ̀bà bó ṣẹ́yẹ à àwọn oúnjẹ tẹ̀ ń kójọ síwájú àwọn òòṣà ìyàn eléyìí tẹ́ gún fóòṣà tí ò ní jẹ láéláé ọbẹ̀ òsíkí tẹ́ dàlú yán. odidi orúkọ tẹ pasi di yá eléyìí tẹ gbé kalẹ̀ fún òsàpékọ́ jẹ Eri pé ń gbogbo oúnjẹ tá a gbé sí di òsà yọ bẹ̀rẹ̀ sí ní rùn yọ bẹ̀rẹ̀ sí ní di ibi tá a lè gbà kọjá mọ́ ẹ̀yin ò sí ní yé wá sọ́dọ̀ òsà yín tẹ́ ẹ̀ máa gbára dálẹ̀ tẹ́ ẹ̀ máa bẹ́ ẹ̀yin náà padà wá gbá oúnjẹ tó ti di pàǹtí tó ti dọ̀tí ti báyìí àsìkò tẹ gbóúnjẹ yẹn síwájú òòsà ti ń ta sánsán tọ́dọ̀sọ̀ àwọn ìsinsin wọn á gbọ́ fíkàfíkà oúnjẹ yìí àwọn sùrùbọ ìsinsin ti ń sùrùbọ gbẹ tó ní ọwọ́ àríyàn tó ṣe wípé wọ́n bu bèè òsíkísí ó gbóná wọ́n da ọbẹ̀ gbóná sí wọ́n ti wọ́n kó ẹran òrúkọ odidi òrúkọ tí wọ́n ti sè tí wọ́n yan wọ́n kò sí ah kẹfẹ́ rí òrónú táwa ní oúnjẹ ìwọ náà ló ti padà lọ mú igbá alẹ̀ ẹ otu ó tún wá padà wá kó ó tún gbá gbogbo ẹ̀ kó wájú ẹ̀ ọlọ́hun ni tí esi tí bá gbé nǹkan kan nínú oúnjẹ tẹ́ gbé síwájú ìpèníjà ńlá ni o tí wọ́n bá gbé nǹkan kan nínú oúnjẹ tẹ́ gbé síwájú òòsà lẹ́yẹ sẹ́ńkìrò homin wọn ò ní lè gbà padà lọ́dọ̀ ẹ̀ wọn ò fi bàbá ńlá kó òòsà náà gbá kí ni lọ́wọ́ ta kí ló ń mọ̀ sán gbé <laughs> kọ̀ọ̀mọ̀ kí wọ́n gbé nǹkan kan gidi kò mọ̀ pé kankan lọ Allahu Akbar wọn ní lè dá etí tẹsísí bá jẹ àwọn lólè wọn ní lè gba tẹsísí jígbé lọ́wọ́ wọn padà. ضعف الطالب والمطلوب ẹni tí ń tọrọ nǹkan lọ́dọ̀ òòṣà ọ̀lẹ òòṣà tẹ̀ ń tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ọ̀lẹ ọ̀lẹ ń tọrọ lọ́dọ̀ ọ̀lẹ kí ni wọ́n padà já sí lílẹ̀ tó dópinpin ẹ ní fi rí nǹkan kan mú èèyàn ní nǹkan ẹni kó fún yín kí ni ọba fún yín ẹni tí ò ní nǹkan kan ẹ wá ń tọrọ gbogbo nǹkan lọ́dọ̀ rẹ̀ ẹ sì tètè ṣe làákàyè ẹ rí i pé àwọn kan míì tó ń bọ́ sí fún yín láyé ẹ mọ̀ pàdé olúwa ni torí pé Ar-Rahman ni ọba àjọkẹ́ ayé yọkẹ káfíìrì láyé yọkẹ múmìnì láyé alqiyama oní arrahim ọba àsàkí ọ̀run yọsọ àwọn olùgbàgbọ́ òdodo kẹ káfíìrì ńlọ léyà anabi sallallahu alayhi wa sallam sọ pé adóníyà sijnul mu'mini wa jannatul káfíìrì ilé ayé ọgbà ẹ̀wọ̀n ni òfólùgbàgbọ́ òdodo àlùjánnà kèfèrí ni túmọ̀ sí wípé. yóò a lọ fẹ́ tún mọ ọsẹ́kù níwájú ọ̀sà kí ló fẹ́ mú ọmọ adásọ fẹ́gùn kí ló dé tó tún máa sọ̀rọ̀ èyí rí tó á pè ọ nígbẹ́bọ níyọ̀fín nìkan land ọtún kágbádá tí wọn gbogbo ohun tó ń sẹ̀wọ̀n ànú lásán kò ka ká kò nítumọ̀ kankan ẹ̀rí kó sà wọn fi lè gbèjà ara rẹ̀ pé ó gbèjà ẹni tí ń sin òòsà náà ní máa gbéjẹ òòsà ntẹ́ ń ń bọ tóun ò lè gbèjà ara rẹ̀ tọ́yẹ́ ẹlòmíì ni ó tún máa gbèjà tiẹ̀ Ibrahim sí àwọn òòsà lọ́sẹ́ bí ta ló wá gbèjà wọn àwọn ẹni tí ń bọ wọn náà ni wọ́n á gbèjà wọn àwọn òòsà yìí kọ́ ló gbèjà ara wọn àwọn ni ń sòro alihatakum in kuntum fa'ilin bẹ́ẹ̀ bá ní kàṣẹ́ ẹran olúwa yín lọ́wọ́ ẹ má yọ ọjà wọn gbé o. ẹni tẹ́ ń fẹ́ kọ́ràn yìí lọ ìyá jẹ ẹ wá ní kọ́ má jẹ gbé subhanallah ẹlẹ́yìn ìjọba àwọn olùwàní má qadarullah haqqa qadari ah wọn gbé aláhù wọn gbé tóbi ní pàápàá bó ti yẹ kó wọn gbé tóbi ẹ má ti ń jẹ allah náà lẹ fífi kankan sorogún pẹ̀lú ẹ aláhù dá ọ nígbà tó ọjà nǹkan kan mú ọ máa dé èèyàn aláhù ń rọ ọ lọ́rọ̀. Allah ń tọ́ sí Allah ń tọ́jú ẹ títí kú rẹ ikú rẹ ò ní sẹ́yìn rẹ ìgbéǹde rẹ ò ní sẹ́yìn rẹ àti wàlìjánà rẹ ò ní sẹ́yìn rẹ àti wọn Allah lọ́ba tó gbogbo nǹkan tí ò sí nǹkan kan tó bọ́ lọ́wọ́ pé Allah ló ẹni tó dá àwọn ẹ̀dá yìí gbogbo bá ṣe as-samawati wal-ard ìtìsí àgọ́ láàrẹ̀ lásán ó tóbi ju sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ ìtìsí àgọ́ ìtìsí àgá sì máa kéré ju àgá lọ. bó wàá làgá ọlá olúwa wa ti tó Allahu akbar olúwa wa tóbi tayọ bá a ti ṣe pé ó tayọ bó ti ṣe ń lérò ìròyìn rọ́wò lọ́wọ́ fi ń ròyìn rẹ̀ ètò tagbárí irọ́ rẹ̀ wá ó lè fi nǹkan ròyìn rẹ̀ bí n tó fi ròyìn ara rẹ̀ a lè fi nǹkan kan ròyìn rẹ̀ lẹ́yìn tó fi ròyìn ara rẹ̀ bí n tànàbí rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó fi ròyìn rẹ̀ wa ma qadarullaha haqqa qadarihi Allahu ni wọn pe bubu Allah ní pàápàá bó ṣe yẹ kí wọn pe bubu rẹ̀ ìtumọ̀ àyà yẹn nù kẹ́sẹ̀ tukutu tí Yorùbá máa tu o pé wa ma qadarullaha haqqa qadarihi pé gbogbo nǹkan pẹ̀lú kádàrà àà ìtukutu nìyẹn o. وما قدر الله حق قدره wọn pe bubu allah ní pàápàá bó ṣe yẹ kí wọn pe bubu rẹ nínú àyà mi wal ardu jami'an qabdatuhu yawmal qiyamah gbogbo lẹ pátá lolu ó dì mú pẹ̀lú ọwọ́ rẹ̀ lọ́jọ́ gbẹndàl qiyamah a ọba yìí tóbi àwa a lè fọwọ́ kan di gbogbo ansẹ̀tì mú kí nǹkan kan náà ansẹ̀tì ọmọ hàn àbí òye wa. Allah wa di gbogbo lẹ̀ mú pẹ̀lú ọwọ́ rẹ̀ kan lọ́jọ́ gbẹ̀ndà kìyàm Allah tóbi kọjá gbogbo bá a ṣe lérò ọba wa tá à ń sìn nù ẹlẹ́dàá wa tó ní wà nù wọn á ní sin òòṣà kan róńdó òòṣà kan òòṣà tí ó já máa kankan tí ó ju róńdó lọ tá a lè gbá bọ́ọ̀lù tí ó wò dànù olú ẹlẹ́dàá wa ìtìsí àgọ́ láàrin ó ju gbogbo sámà méjèèjì àtìlẹ̀ méjèèjì lọ ní fífẹ̀ allahu akbar allahu akbar kabira aha ọ̀hán ni ọlọ́run bẹ pẹ̀lú rẹ níbi kíbi tó wà rárárárá ọ̀hún bẹ pẹ̀lú rẹ níbi kíbi tó wà pẹ̀lú ìmọ̀ rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú pàápàá rẹ̀ ń bọ́ lọ́wọ́ lókè àgọ́ ọlá rẹ̀ lókè gbogbo ẹ̀dá tó dá kò sí nǹkan kan tó papọ̀ pẹ̀lú ẹ̀dá ó sì rọ́kiri ká gbogbo ẹ̀dá pẹ̀lú màá rẹ̀ kò sí nǹkan kan tó papọ̀ pẹ̀lú àwọn ẹ̀dá àgọ́ ọlá rẹ̀ dídá lọ́dà àbí èsè dídá lọ́dà dídá lọ́dà a sì ní olúwa ní arrahmanu alẹ́ làárù ṣe dáwà ọba àjọkẹ́ ayé òkè àgọ́ rẹ̀ ló ṣe dọ́gbalé ntọ́ dá làgọ́ rẹ̀ kò sì sí nǹkan kan tó papọ̀ pẹ̀lú àwọn ẹ̀dá rẹ̀ ọ̀kan nínú ẹ̀dá rẹ̀ làgọ́ ọlá rẹ̀ ètò túmọ̀ sí pé ìṣèdọ́gba Allah lókè àga ọlá rẹ̀ kìí ṣerú báwa ti ṣe máa ń jókòó lága tó ṣe pé tí wọ́n bá yẹ àga nídìí wa á ṣubú kìí ṣe bẹ́ẹ̀ ní ti Allah torí pé Allah kò bùkátà kò bùkátà وما قدر الله حق قدره wọn ò pè Allah wọn gbé tóbi ní pàápàá bó ti yẹ kán pè bùbù rẹ̀ kán gbé tóbi. Inna aziz dájọ́jú Allah mo búra alágbára ni aziz ọba tó ga ni alágbára ni tẹ̀tún fẹ́ pè lálágbára lẹ́yìn Allah kò sí ta ló tún lágbára bíi ti Allah kò sí à ń bọ̀sibọ́sí yọ lágbára jùlọ inna Allah dájájú Allah laqawiyyun aziz nínú orúkọ Allah ó ní alqawi ọba alágbára tí nǹkan kan kì í dá lágara tí nǹkan kan kọ̀ lágbára tó ambọ̀sibọ́sì yọ lágbára jùlọ kìí sálágbára tí ààrẹ máa mú òsínbọ́mi èèyàn ti ṣe ní agbára tí ẹ̀tọ́ máa bó ṣe má tí ó sì ṣe agbára tí ò ní padà rẹ̀ Olúwa dá sánmà àtilẹ̀ àti gbogbo ohun tí ń bẹ láàrin wọn láàrin ijọ́ mẹ́fà wa ma massana min lughub àárẹ̀ ò ṣe wá. olúwa ní àárẹ̀ ò ṣe wá ìwọ à ó tó bẹ́ẹ̀ wọ́n ní wọ́n á irú tó wà mọ́tò yìí wọ́n á po ráìsì mẹ́wàá wọ́n ní káwọn yòókù ojókòó ìwọ nìkan lọ́jà onítorí gbogbo bó tilẹ̀ wù kọ́ tó bí kò rọ àpò ráìsì mẹ́ta lẹ́ẹ̀kan náà kọ́ bí kò rọ àpò ráìsì mẹ́rin márùn lẹ́ẹ̀kan náà kọ́ bóyá tó bá tiraka tó gbìyànjú lè ru mẹ́ta lẹ́ẹ̀kan náà ọgbà ọmọ bíta rẹ̀ ṣẹ́kù sí ọlọ́ọ̀fẹ́ bá kò jẹ́ ọwọ́ aru ráìsì mẹ́wàá lẹ́ẹ̀mẹ́ta four three three tó bó ṣe ru four three three yẹn bẹ́ẹ̀ lẹ́gùn rẹ̀ ọmọ arọ four three torí pé o ti mú eegun rẹ̀ ṣe nǹkan ní tó o ṣe ó ti kú ọ̀lẹ́ bá ara rẹ báyà lójú tiwa ó lè má ṣe pé egun tún sẹ́kù tọ́ba tún kù ẹ̀ wa àmọ́ bá kú wa nìkan àtìyàwó rẹ̀ wọ́n máa bá fomi gbóná bẹ́yìn wọ́n máa bá fi rọ́ọ̀bù ra ara táwọn torí ẹ ọfẹ ti gba ọfẹ ti ṣanṣan lójú tiwa ọwọ àlọ owó tí ọmọ ọlọmọ lọrùn wọn máa bọ ọbẹyìn tí wọn máa bọ ọbọrùn gbogbo bí o fi ṣe wàhálà olùwà ẹlẹdàá wa innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun. kì í salágbára lẹ́ńtọ́ fẹ́ tí ń gbin ọ̀lẹ́ ni ò lágbára jésù alágbára ni nígbà tí wọ́n gbé àpò sìmẹ́ǹtì mẹ́ta tó ń lórí wọ́n lè dá kẹrin tó ní rárá ẹ fẹ́ ni ọ̀lẹ ni torí tó bá lágbára wọ́n máa gbé sí lọ ni kò ní sọ̀rọ̀ kò lágbára rárá wọ́n ni wọ́n ti ẹgbàá fún wọ́n ti dáràn wọ́n ti ẹgbàá fún wọ́n á lù débi kò ní yé kò lágbára torí tó bá lágbára yé báwo ó sẹ́yìn kọ́ńgọ́ báyìí ni ẹ máa lù ń sọ sùn yẹn máa dá dùn so ẹ rí i pé yàtọ̀ sí pópé yóò tutù lẹ̀ wọ́n tún bá ní ẹlẹ́mú subahana ó tún bá sọ ọ̀lẹ́ ní ọ̀lẹ́ ọ̀lẹ́ gidi torí ìdí ẹlẹ́yìí olú ẹlẹ́dàá alálágbára ẹlẹ́ sọmọ ní Abdul Qawi Abdul Qawi Abdul Aziz nínú àwọn orúkọ aláwọ̀ ni Abdul kìí ṣe láìsí yorùbá lẹ wọn bò ó kọjá àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ bàbá tiẹ̀ sọ ní Abdulaziz yorùbá ní láìsí Abdulaziz àtìsì ọ̀gbọ́dọ̀ dáhùn ọkàn máa wò wọ́n ràn pé wọ́n ti sọ̀rọ̀ kí lorúkọ tiẹ̀ Abdul Aziz a ah, ẹ̀wọ́ kan ti dá sí ọwọ́ yorùbá ti bàjẹ́ ó kọ́ tó dá gidi tó bá sọ àkéésì wọn bàjẹ́ ní ẹni láìsí àtìsì áwùdí làtìsì Abdul Aziz ẹlẹ́yìn jẹ́ báwọn torí ẹni ẹ máa ké sára tó kọtẹ́ bá ti sọmọ láwùjọ àwọn Yorùbá tí wọ́n bò kọ́ ọmọ jẹ́ fún yín ẹjọ́ tí ó kọ tí wọ́n lè pè ẹ̀hẹ́n ìdájẹ́ bẹ́ẹ̀ wọ́n kàn bò kọ́ ọmọ jẹ́ fún yín ni wọ́n bàjẹ́ fún yín ẹni wọ́n ní wàhábì wàhábì báwo bígbà tí wọ́n sọ pé ọ̀ọ́bì ẹ́ Abdul Wahhab ó ti di wàhábì á a'udhu billahi minash shaitani rajim ó kọ́tọ́ dá gidi orúkọ Allah yóò bá ní wàhábì wàhábì báwo Abdul Wahhab Abdul Fattah yóò bá ní kíni fatahi ẹ bá ti kókó rẹ ń pè kúkú ọgbọ́dọ̀ dáhùn abẹ Allah azza wa jal kó fún alálẹkùn àgbọ́yé nínú ẹsìn wa wọn ràn wá lọ láti máa fi ń tá àgbọ́yé sí wa o subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹ ń tọ́ bá kùsùn. ọ̀rọ̀ Allah azza wa jal ike fa alhamaha fujuraha wa taqwaha Allahu fi mẹ́ẹ̀mí kọ̀ọ̀kan bí ó ti ṣe máa hùwà pòkì àti bí ó ti máa hùwà páyà Allah gbogbo ẹni Allah kọ ìwọ lọ́wọ́ á ètò ọba fẹ́ ìní Allah fi sọ pé qad aflaha man zakkaha ẹni tó bá fẹ̀mí tiẹ̀ máa tó ṣe pé àwọn nǹkan tó túmọ̀ sí pọ̀npá ya Allah ni wọ́n ń ṣe ìwọ ló sórí rẹ̀ ọ̀kọ́dọ̀ kọ́ọ́bá máa ń dẹ̀ sáá ẹni tó bá sì dọ̀tí ẹ̀mí tiẹ̀ pẹ̀lú àpàlàpàlà ìwà rádaràda ó ti fìdí rẹ̀ mi torí ẹ̀ Allah ti kọ́ kálukú torí ẹ̀ láti máa ń sọ pé àti sọ́mà ta kò bùkátà kọ́ lọ tírénì gbogbo ẹ̀ náà ń bẹ́ẹ̀ nù ti wà nù ẹ̀mí ẹ̀ sọ ṣùgbọ́n ọlọ́mọ kóra rẹ̀ ń jànú ìwọ lẹ́nìkan fẹ́ báyìí rẹ̀ jẹ́ pé kọ́ máa hùwàkiwà wọ́lọ́ sàfún nítorí pé ẹni tó fẹ́ ba tiẹ̀ jẹ́ pọ̀ ju ẹni tó fẹ́ tún tiẹ̀ sí lọ gbogbo ẹ̀ náà ni provision rẹ ti wà lára rẹ bóyá dáadáa báyìí dá náà. maaleykum salaam. kọ́tọ̀ kéèyàn máa dégò nígbà tá à ń soso yá nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ní aftara alhajimu walmahjum ẹni tá a bá dégò àti ẹni tó bá wa dégò sòyàmù wọn bàjẹ́ sùyàmù wọn bàjẹ́ eléyìí ló dọ́gba jù ọ̀rọ̀ kan tún bẹ tó ní sùyàmù wọn bàjẹ́ torí pé ànábì dégò nínú sùyàmù àti gbọ́pọ̀ san padà ṣùgbọ́n pé sùyàmù wọn bàjẹ́ ńlọ dọ́gba jù ó gbọ́dọ̀ dégò ó gbọ́dọ̀ ṣe hijama nígbà tó ń sọ sùyàmù ẹni tó bá ṣe sùyàmù rẹ bàjẹ́ ìwọ tán ṣe fún sùyàmù rẹ náà bàjẹ́ naam naam naam. ìgbà oní máa parí sọlá láago mẹ́sàn-án yẹn ni pé àádọ́ta àṣẹ́jú náà ọ̀dọ́ sì ni wọ́n dọ́ba dáhùn bàbá ń kọ́. Thank you rárá rárá rárá àwọn ẹni tí ó bá fẹ́ wá kọ́ mọ́ wà kò sẹ́nìkan bí ìbá sórí ara rẹ̀ ìmáàmù bọ́bá jò nìkan ní ọmọ adáṣe sọ láti mọ́ṣáláṣí òré wà mbẹ̀ kò gbọ́dọ̀ ṣàìwá kò gbọ́dọ̀ lọ́mọ ṣe tàhájùdù ńlẹ̀ nítorí pé àwọn tí wọ́n máa pariwo tí wọ́n máa dẹ́sùn sọ láti ti gùn jù sọ láti ti gùn jù àwọn amẹ́sìn parẹ́ pòórá láwùjọ ni wọ́n àwọn ọ̀fẹ́ sẹ́sì wọ́n wá ń fẹ́ kẹ́sìn ọ̀parẹ́ kó pòórá kó láwùjọ pátápátá àwùjọ wa wọ̀n yìí Islam náà Islam náà dà ẹ̀dọ́ ara ẹnìkan kìí ṣe oṣù lẹ́ńsà fún kìí ṣe nǹkan kan lẹ́ń fún ẹ̀ wá ní kí ó ti ń kà ti pọ̀ jù fifty minutes péré náà láti ṣe sọ̀látul ìṣá àti tàràwíì ẹ̀tún ló ti pẹ́ jù lẹ́yìn tó ti pẹ́ lè fi wákàtí mẹ́ta wo bọ́ọ̀lù òfò àti fíìmù àdánù pàtíkẹ́tì ẹni wákàtí mẹ́ta twenty four seven lẹ́lọ́mí fi wo fíìmù tí ó jókòó síwájú ẹ̀yìn wọ́n ti pè DSTV tí wọ́n sọ pé tí fíìmù yìí bá ti tán míì tún bọ̀ yóò jókòó bẹ́ẹ̀ ni tí máa ń jẹun kan kò ní ti làákà ìṣó sóúnjẹ tí ń jẹ tí ó fi fẹ́ mú oúnjẹ wọ́n mú nítorí pé kò fẹ́ kí nǹkan kan nu tí wọ́n ń ṣe nu fíìmù kọ́ bọ́ọ̀mù lọ́wọ́ níta wàá ṣe tá a fi sórí rẹ̀ níta ṣe tí ó ṣẹ́kù tá a fi wà lùjẹ́ nà àìjá bẹ̀rù Allah torí ẹ̀ ìmáàmù yìí kò gbọ́dọ̀ yéé ṣe sọ̀láàtì kọ́tẹ̀síwájú Allah ó san lẹ́san rẹ̀ òfin ṣẹ̀rí àsọ ó ní tá a bá pèpè fún sọ̀là tá a wá retí káwọn èèyàn wá tí wọ́n wá ẹni tó wá pèpè nìkan lórí ra rẹ̀ wọ́n ní kó dá ṣe sọ̀láàtì ó nìkan tó dá ṣe sọ̀láàtì lọ́dọ̀ Allah ó ní jama kò ní problem wàláhì ó nìkan tó bá ń dá ṣe sọ̀láàtì ó ní jama lọ́dọ̀ Allah eléyìí ń dẹ́bù sí jẹ́ a sì wá rọ àwọn jàmáà náà kàn bẹ̀rù Allah gbogbo ránù gbogbo rẹ́gbẹ̀ nǹkan ní ọba wa wọ sàárè tí ó wúlò fún wa lọ́hùn bọ́ǹbà bá wa wọ sàárè ọ̀ràn ni ṣùgbọ́n dáadáa tá a bá ṣe òní ọba wọ sàárè táwọn bá nájú títí dijọ́ gbẹ̀ndàlù kìyàm olúwa fún wa dáadáa sí nà wa alaikum salaam ẹlòmíì ẹlòmíì wà náà tí wọ́n ti béèrè lẹ́fún wa alaikum salaam ẹni tó gba Islam lọ́jọ́ kẹwàá oṣù Ramadan ní ìsìn dédé agota wàyí lọ́wọ́ alólùfẹ́ gba Islam lónìí ti sọjọ́ karùn-ún tó oṣù Ramadan àsìkò sínú ti ń súnmọ́ lọ́ba ló ń gba Islam á fi gbólóhùn islam sílẹ̀ nù abayọ inú wo dùn púpọ̀ púpọ̀ kò sí tó lè dùn ánú tó kárí pọ̀ mọ̀ ẹ̀yà wa gba islam wàláyé tọ́lá orí ńlá ni orí ńlá gidigidi tọ́ a sọ fún kí láti sìn lásìkò tá a fi sínú ìwọ náà ní jọmọ òní mú má ọ̀la ni tòyàmù ti ọbẹ̀ rẹ̀ ọjọ́ márùn tó ti bọ́ ọmọ lọ́wọ́ yìí kìí sọ̀rọ̀ yàn lórí ẹ̀ dèpòdépò pàníyàn san padà ẹlẹ́yìn ìjà bó ti jẹ́ náà wà á lè kún sílẹ̀. ẹni tí nǹkan oṣù tọ́wọ́ fún ọjọ́ márùn ni máa fi rí nǹkan oṣù nǹkan oṣù yẹn ọwọ́ adé sèhábà ó di ẹ̀jẹ̀ rẹ̀ ọ̀n wá lọ́lọ́gbọ̀n ragada báwo ni ó ti ṣe lẹ́yìn ọjọ́ márùn-ún tí máa fi ṣe nǹkan oṣù yọ lọ wẹ̀ pé nǹkan oṣù ti tán yọ máa ṣe ṣe yá ọkọ rẹ̀ ọwọ́ àbá lálẹ́ tó fẹ́ rí kò sí nǹkan kan tọ́tọ́ nígbà tí ò ṣe nǹkan oṣù tí ó jẹ́ ìwọ nísìn torí pé Allahu kò dá obìnrin kan tí wọ́n máa fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣe nǹkan oṣù bẹ́ẹ̀ là nàbì sallallahu alaihi wasallam ti ṣe fi yé wa torí rẹ̀ yanni tí wàhálà bẹ́ẹ̀ bá ti mọ́ àṣọ pé ìjọ́ mélòó lọ́ọ́ máa fi ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ ọ̀ṣọ́ ìgbà wo ni máa bẹ̀rẹ̀ tọ́jọ́ ń bá ti dé káyé ọjọ́ tọ́jọ́ ń bá ti pé lẹ́yìn rẹ̀ wẹ̀ kọ́ ọ máa ṣèjọ́sìn rẹ̀ lọ. Fàálẹ̀ ìkọ̀sọ̀. Ó sì ní kò gbọ́dọ̀. Rárá, kò síbi tó ti sọ bẹ́ẹ̀. Allah ló lè fẹ́ nàṣọ́ra níyà obìnrin. Ó sì tún lè fẹ́ Yahudiya obìnrin. Àwọn méjèèjì là ń pè ní Ahlul Kitab. lè fẹ́ àwọn. Àmúlégún, abọ́yadé, olóró onítàngó àwọn buddha irú ẹ̀sìn àwọn china àti àwọn indo ẹ̀sìn oríṣiríṣi tá ń ṣe ní india so àtàwọn oríṣiríṣi ẹ̀sìn tá ń ṣe lọ́dọ̀ yorùbá àwọn eléyàn gbọ́dọ̀ fẹ́ wọn inú kò fẹ́ mùsùlùmí lóbìnrin àbí kò fẹ́ lẹ́sìn nasraniya lóbìnrin àbí lẹ́sìn yahudiya lóbìnrin bàt àwọn tó lù àgbà kò lè fẹ́ nu kò sì túmọ̀ sí kí wọ́n ní kò fẹ́ wọn àwọn champion ní bọ́m̀bẹ̀ káfíìrì làwọn náà. tẹ́lẹ̀ tó bá fẹ́ tó bá kú kò ní jogún rẹ̀ tó ń bá kú ìwọ náà islam rí i pé àǹfààní fún islam torí tó bá bímọ àwọn ọmọ rẹ̀ ó mùsùlùmí fún islam ah, wọn náà sì mọ̀ pé obìnrin yìí yọ̀gbà sẹ́rìn lọ́wọ́ rẹ̀ má wulẹ̀ dán wò ẹ̀rí pé tó bá Aleykum salaam. Bí ẹ bá bá wọn. Bébí ìyàwó rẹ̀ nù. Nàá tí ẹ bá fẹ́ yahudiya àbọ̀ fẹ́ nasaraniya àwọn obìnrin làwọn náà wọ́n àti ètò kúndùkú èrè ni wọ́n èèyàn làwọn náà ẹnikẹ́ni tó bá bá wọn alájọṣepọ̀ yọ lọ wẹ̀ ni táwọn wẹ̀ àbí wọn ò ní wẹ̀ wọ́n wẹ̀ nítorí tiẹ̀ kìí ṣe nítorí tara wọn bẹ́ẹ̀ lòfin ṣẹ̀rí àṣọ ṣẹ́ má torí tiẹ̀ torí pé ọlọ́ọ̀gbà wípé kọ́ ọ bá obìnrin kan kọ́ máa bọ́ gbé pẹ̀lú jánábà àhàn kọ́ máa gbé jánábà kà yọ wẹ̀ nítorí tiẹ̀ àwọn fòkàhà wa sọ pé tó tó máa wẹ̀wẹ̀ jánábà yọ jẹ́ wẹ̀ jánábà àtìmọ̀pé rẹ̀ jánába kò lè jẹ́wọ́ jánába láì sáníyà wàlùkò fọ́ọ̀rù lẹ́sọ ahlẹ̀ níyà àwọn kẹfẹ́rí ìsọ̀ni tó lè dà níyà. ọ̀fẹ́ jẹ́ tiẹ̀ tòṣùwọ́n ni ọ̀wẹ̀ náà <laughs> nítorí tiẹ̀ bẹ́ẹ̀ ni tó bá parí nǹkan oṣù yọ̀ nítorí tiẹ̀ náà. ṣé ń kà fúnra rẹ̀ ni àbí ń kà nílé máàmù wọ́n ní ń ó ti ń sáré jù wọ́n kí alukóra yínmúyínmú kí ni tó ń sè yẹn sálukóra ni nánu a wọ́n lálukóra ni nánu tí yẹn bá ń kí alukóra án lọ́nà tí ara fi rẹ̀ ọ̀hán lọ́nà tó ṣe ké ọkàn hàn pé ń kàn ní kì í sálukóra ni ló ń kí wọ́rọ́ tẹ̀lé alukóra án náà. tartila ó lè máa yára ké ṣùgbọ́n ara fi rẹ̀ wọ́n máa jáde naam wa lórí rákà kan sẹ́bí kọ́ka alámúnáṣúra kò sí wàhálà nígbà tí ọ̀hà alukura ni àbáwọn súra kéékèèké yẹn lọ́ha kò sí wàhálà. àwọn tó bá ti ké kàtà tí wọ́n bá ṣe kejì yóò ṣe bisimilá bisimilá rahman rahim bí báwo bó nínú raka méjì ẹni lọ́ọ́ lọ́ka súra méjì nínú raka kan nínú àyà nínú raka kan náà ni ó ti ṣe bisimilá tí wọ́n bá bẹ̀rẹ̀ súra mi. Naam. Aleykum امين قوا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب